ṣẹlẹ̀ ẹ ṣe rí ọmọ aráyé ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí tún lè gidi gan ọ̀rọ̀ yìí mà lè ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. ká jọ̀bọ̀ ojú wo ẹ ká jọ̀bọ̀ ojú tó tá a fà sókè tó yí dó borí bọ́gbà ayé orí kò ṣẹ̀yìn ọlọ́run bọ́ọ̀mù aráyé bá ṣiṣẹ́ ibi tán wọ́n á tún máa ní pẹ́jálẹ̀ jáǹjẹ sanra olódùmarè ó máa fi àkọ́kàn jẹ dá ènìyàn ló sọra wọn dá tún ní dá ẹ máa wí pọ̀lẹ́ ẹ máa wí pọ̀lẹ́ ènìyàn ó máa lé ẹ máa wí pọ̀lẹ́ ṣòro ìṣẹ̀lẹ̀ yìí gàlágà jù máa yá àfi ṣàríkọ́gbọ́n èyí tún jẹ́ tuntun lábẹ́ ọ̀run kàyéfì ńlọrọ̀ yìí jẹ́ ǹjẹ́ mo kí gbogbo ojú tó ń wò mí jákèjádò àgbáńlá ayé mo kí lọ́mọdé mo kí lágbàlagbà mo kí lọ́kùnrin mo kí lóbìnrin mo kí wa kú ọjọ́ mẹ́ta o hmm. ó dá mi lójú pé ayọ̀ àtàlàáfíà la fi tún bára wa pàdé lọ́jọ́ tòní ká tó kọlu agbami ètò lónìí hmm. mo júbà ọba kọ́dá mo ṣèbá ọba ṣẹ̀dá ọba tó dálé ayé ọba tó fi àjùlé ọ̀run tó fi ṣe ibùgbé ọba tó mọ inú ẹni mímọ́ ọba tó mọ ẹni bí kábíà ò sí àrí hmm. ìró àlá alápá jábíjábí mo tún wá ṣèbà orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáńlá ayé mo ṣèbà àwọn ẹni tí Elédùà tó fi ilé ayé lé lọ́wọ́ hmm. ẹ̀yin èèyàn mi. Hmm mo ṣe sàǹdákátà fún ọba elédùà tó dá gbogbo wa ǹjẹ́ kí ni tá a mú wá fún wa lórí ètò lónìí hmm. ìṣẹ̀lẹ̀ ńlá ilé ayé le ọmọ ènìyàn ṣòro ilé ayé ilé asán ilé ayé wá di bùgbé ìkà mo rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì BGI TV wípé ètò tòní ó jẹ́ ọ̀kan àrà ọ̀tọ̀ ó sì dá mi lójú wípé gbogbo wa la rí ẹ̀kọ́ léyìí tó ṣe pàtàkì kọ́ nínú tá a mú wá fún wa lórí ètò lónìí àmọ́ ká tó tẹ̀síwájú nínú ètò tòní. Hmm. kí ni àkọ́rí nǹkan tá a fẹ́ dánu lé àwọn ìṣẹ̀lẹ̀ abàmìwó làwọn ìṣẹ̀lẹ̀ tá a mú wá fún wa lónìí ẹ bá ń ké sọmọdé ilé ẹ bá ń ké sáwọn àgbààgbà ẹ bá ń ké sí lọ́kùnrin lóbìnrin ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹ bá mi sọ fún gbogbo aráalé wípé èmi ọmọ yín ọlálẹ́kan ìgè àrólé bàbá gbàgede ìmọ̀ ó tún ti dé lórí ètò lónìí o ẹ wá bá ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ torí wípé a gbọ́dọ̀ finú wénú o torí wípé ẹni bá finú wénú ó di dandan kó jẹ ìwọ ẹ má ṣe finú tọ̀yàn torí wípé ilé ayé ti wá di bí ẹ̀rù ọmọ ń gbomijé lójú bàbá aya ń gbomijé lójú ọkọ kódà ọkọ mi ò rò pẹ̀ẹ́mejì tó ṣe dẹ́ni aya rẹ̀ légbodò kí wàá nílé ayé wàá dà ẹ̀yin èèyàn wá o. Hmm. àwọn ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ kàyéfì tá a fẹ́ mẹ́nubà lónìí hmm, ó lágbára ta ló sọ wípé kò sáyé ta ló sọ wípé nínú ọmọ adarí oorun kọ́ nìkà wà ó dá mi lójú pé tẹ́ ẹ bá gbọ́ ètò tòní hmm, ẹ mọ̀ wípé jẹ́jẹ́ la gbọ́dọ̀ mọ̀ ṣe nílé ayé torí wípé hmm, ẹni tó ta fàsókè tó yí dó borí ni bára ayé kò bá rí tọ̀run rì eléyìí ni ó tún mọ́ mú mi kí n mọ́ sọ fún gbogbo ẹ̀yin alágbára hmm. ẹ rọra ṣe torí wípé ilẹ̀ ń yọ̀ mo ṣe ládùúgbà lọ́jọ́ tòní wípé. gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ojú yín ò ní fọ́ etí tẹ̀ sì fi ń gbọ́ wa ò ní dì ìrìn àjò tá a kọ́kọ́ fẹ́ rìn lónìí hmm. ìṣẹ̀lẹ̀ ńlá tí mo fẹ́ mẹ́nu báyìí mo tún fẹ́ fi sí wa ní gbẹ́rẹ́ pàkọ́ ni torí wípé eh, ọdún ti ń súnmọ́ à ń súnmọ́dún ọdún náà ń súnmọ́ wa. mo wá ṣe ládùúà wípé eh, ohun tí ó dé tó fi di pé wọ́n dá mi wa légbodò elédùà ò ní jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ sí wa ogun ó jáde kò wọlé kò mọ̀mọ̀ ní jẹ́ tiwa nǹkan kan ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó ṣe wípé a gbọ́dọ̀ pàkíyèsí ẹ̀yin olólùfẹ́ wa sí. Si ó sì ṣe pàtàkì wípé bẹ́yìn ò bá sí nítòsí lágbègbè àbí lórílẹ̀‐èdè nàìjíríà lákòókò tá à ń wí ó ṣeé ṣe kẹ́ ẹ ní mọ̀lẹ́bí kẹ́ ẹ lẹ́gbọ̀n kẹ́ ẹ lábúrò tàbí kẹ́ ẹ láwọn ọmọ yóò dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá lè bá wa fi fọ́nrán ìránṣẹ́ sí wọn torí wípé ìfura lògùn àgbà wọ́n ní pánsẹ̀ òfura òun ní pánsẹ̀ jáná àjà òfura ló mú tájà èèjì bónílé ò bá wá fura ńkọ́ hmm. ó di dandan olè ó padà kó náà ni olè ò ní kó wa lẹ́rù lọ wọn ò ní kó wa lọ táyà tọmọtọkọ ẹ bá ń ṣàmì ẹ̀kẹ́ ẹgbẹ́ tó àmì mì tẹ̀yìn aráalé ò gbàgbé bíi ọ̀sẹ̀ mélòó kan àbóṣù mélòó kan sẹ́yìn a mú ìṣẹ̀lẹ̀ ńlá kan wá lórí arábìnrin kan léyìí tó ti orílẹ̀-èdè Amẹ́ríkà wá sílé tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà arábìnrin tá a mẹ́nu bọ̀rọ̀ rẹ̀ lákòókò ìgbà náà a sọ wípé ó jẹ́ nìkan tó jẹ́ wípé ó ń dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ àjọṣepọ̀ tí ń bẹ láàrin ọkọ àtaya àti àwọn nǹkan míì nípa ìrónilágbára lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ léyìí tí orúkọ rẹ̀ á mọ̀ jẹ́ Ọlọ́runfẹ́mi greatness ó dá mi lójú pé ẹ gbàgbé ohun tá a já mọ̀ lákòókò ìgbà náà ni wípé arábìnrin yìí lẹ́yìn ìgbà tó dé sórílẹ̀-èdè nàìjíríà ó lọ sílùú àbújá láti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọkọ̀ ló wọ̀ ló di wípé wọ́n lọ́kọ̀ tó wọ̀ ọkọ̀ wọn ń ṣàǹsì ni àwọn tá là ń pè ní one chance àwọn ìkookò ajégunjẹran tó ṣe wípé téèyàn bá ti wọkọ̀ wọn hmm, tí wọn ò ju wípé kí wọ́n lọ́ni lọ́wọ́ gbà lọ kódà tó bá ṣeé ṣe wọn ò kọ̀ọ̀kan sàn dòru kí wọ́n gbẹ̀mí lẹ́nu irú ẹni bẹ́ẹ̀. tẹ́ ẹ̀ bá gbàgbé lákòókò ìgbà tí n tó ṣẹlẹ̀ sí Ọlọ́runfẹ́mi ṣẹlẹ̀ yìí hmm, wọ́n gbé e lọ ilé ìwòsàn bó tilẹ̀ jẹ́ wípé lákòókò ọgbà náà wọ́n fi ẹ̀sùn kan àwọn dókítà ilé ìwòsàn náà wípé wọn ò tètè dá a lóhùn ariwo tó ń mú bọnu lákòókò ọgbà náà ni wípé bí wọn ò bá ti lè gba ìwé wá láti iléeṣẹ́ àwọn ọlọ́pàá àwọn ò lè ṣe kíni àwọn ò lè dáwọ́lé àti tọ́jú arábìnrin léyìí tó ṣokùnfà ń tó dé tọmọbìnrin yìí fi gbẹ́mìí mì ìṣẹ̀lẹ̀ ńlá tòní tí mo fẹ́ mẹ́nubà hmm, ó ṣẹlẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kẹwàá tá a wà í mọ̀ ni ìlú Àbújá gan náà lélẹ́yìí tún ti ṣẹlẹ̀ arábìnrin tí ṣẹlẹ̀ yìí sí. Hmm. ẹ̀yin èèyàn wa o mo ṣe ládùúà lọ́jọ́ tòní wípé a ní jáde lékú lọ a sì ní jáde lárùn lọ́wọ́ arábìnrin ìjáde lọ́jọ́ tá à ń wí ìmọ̀ ni ó sì sọ wípé òun fẹ́ rìnrìn àjò ó jẹ́ ẹni tó ń gbé agbègbè kan nílùú Àbújá léyìí tí wọ́n ń pè ní Gwarinpa. agbègbè tòsí ibi tárábìnrin ń gbé ló ti wọkọ̀ lọ́jọ́ tá à ń wí ó sì sọ wípé òun ń lọ sí area one nílùú àbújá ní déédéé agogo márùn-ún àbọ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ kí ni tó dé kí làwọn ọmọ adarí irú wa sọlé ayé dà báyìí tó fi wá di wípé. àti jáde ńlé ẹni tún ti wá dọ̀rùn ìgbà tárábìnrin yóò jáde ọkọ̀ tó wọ̀ láti Gwaripa ó lóun lọ sí area one ìgbà tó dọ́kọ̀ ìdúró tí ó wọnú ọkọ̀ ó bá wọn olùwọkọ̀ mẹ́ta nínú mọ́tò yìí pẹ̀lú dírẹ́bà wọn jẹ́ mẹ́rin àwọn ọkùnrin méjì àtobìnrin kan ìgbà tóun náà kún wọn àwọn pásẹ́ńjà inú ọkọ̀ wá jẹ́ mẹ́rin pẹ̀lú díráìbà ní kété tọkọ̀ yìí ṣí ọ̀nà ibi tó yẹ kọ́kọ̀ yìí gbà ńlọkọ̀ ìbá mórílé ọ̀nà bòmíì ńlá arábìnrin ìbá ní ọ̀gá díráìbà èmi ló dé <laughs> ọ̀nà tó yẹ kẹ́ ẹ gbà ń kọ́lẹ̀ gbà yìí ọ̀gá a, bá ní à ẹ dákun ẹ bínú mo ní gba bíbà yìí ni bóyá kí n lè ṣàdò bóyá ó ṣeé ṣe kí n túrẹ́ nìkan tí ń tù gbé sí i làbábìnrin to mọ̀ ní pé kò burú ìgbà tó kàn ń lọ ara bẹ̀rẹ̀ sí ní fu arábìnrin wípé ṣé kìí ṣe pé tí mò ń rò fẹ́ ṣẹlẹ̀ n ló bá kúkú sọ fún ọ̀gá dírẹ́bà wípé ẹ dákun ẹ bá ń dá ọkọ̀ ìdúró ẹ jẹ́ ń bọ́lẹ̀ ó dàbí ẹni pé ibi tí mo fẹ́ lọ mm, mo ti mo tún ti dàárò ó ṣe ó dàbí ẹni pé ń padà sílé mo fẹ́ bọ́lẹ̀ kí n mọ̀ lọlé padà torí n rò pé n lè lọ síbi tí mò ń lọ mọ́ kí larábìnrin sọ báyìí fún lónímọ́tò bá mọ̀ tẹná mọ́ mọ́tò ló bá di fa gbogbo ìgbà tí wọ́n ń lọ yìí ńlá arábìnrin ìbá mú gbẹbẹnu ló bá bẹ̀rẹ̀ sí ní pariwo ló ṣàn pariwo ṣùgbọ́n agbariwo tárábìnrin ń pa <laughs> kò kúkú sẹ́nì kankan nítòsí àbílẹ̀ bá ọ̀nà tábà sọ wípé yóò ráwọn tí ó gbà lẹ̀ àwọn mẹ́ta tó kù nú ọkọ̀ wọ́n ki arábìnrin mọ́lẹ̀ wọ́n gba gbogbo ohun tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ìgbà tí wọ́n gba ohun tó ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí ìní dírẹ́bà bá mú spina ló bẹ̀rẹ̀ sí ní kan ọmọ arábìnrin lójú gbogbo ojú rẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní gbá mọ́ ló bẹ̀rẹ̀ sí ní gbá mọ́ lárábìnrin bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹ gbà òun ẹ dákun ẹ gbà òun ẹ dákun ẹ gbà òun gbogbo bó ti ń pariwo kò réèyàn ni wọ́n bá yàwọ̀ ọ̀nà inú igbó kan ńgbà wọn ò gbèdé inú igbó yìí hmm, tí wọ́n ò gbé arábìnrin sílẹ̀ ó wo ọ̀tún ó wò sí ló bá bá àwọn ènìyàn níbi tí wọ́n gbé kalẹ̀ sí àṣé àwọn ẹni tá à ń wí hmm, àwọn agbénipa ni wọ́n o. Hmm àwọn agbéni fi gbowó lọ́wọ́ àwọn ẹbí ẹni ni wọ́n ni wọ́n bá gbé arábìnrin náà bá jù sáàrin àwọn tó kù kí ni wọ́n jù sáàrin wọn sí ilẹ̀ nìkan bá béèrè lọ́wọ́ rẹ̀ wípé kó fún àwọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìkan nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ kò dá wọn lóhùn lúlù yìí mọ̀ pọ̀ o ó fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilé wọn lọ́wọ́ wọ́n sì pè ohun tí wọ́n sọ fún àwọn èèyàn arábìnrin ni wípé tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ arábìnrin yìí o owó ni ẹ kó wá o ibi báyìí báyìí báyìí sì la wà á sì mọ retí yín kẹ́ ẹ kówó ìwá. eléyìí ni wọ́n mọ̀ ń sọ lọ́wọ́ títí tí wọ́n sì ń retí wípé àwọn mọ̀lẹ́bí arábìnrin yóò tó kówó dé ilé ayé ó wá di nǹkan míì gbogbo tí ò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ilé ayé ti wá doríkodò débi wípé kò sẹ́ni tá a lè finú tán mọ́ ìgbà tí ó mọ̀ tó ọwọ́ alẹ́ tí wọn ò rí kí ẹnikẹ́ni ó wá tàbí kí wọ́n gbówó wá lẹ́ni tó wá jẹ́ bí adarí àwọn ará bíi ńlọ bá pàṣẹ fún wọn pé ẹ gbé ọmọbìnrin yìí lọ kẹ́ ẹ lọ yọ ojú rẹ̀ méjèèjì kẹ́ ẹ sì wábì kan kẹ́ ẹ jù sí arábìnrin yìí mọ̀ fi gbé ta wọ́n gbé e lóòótọ́ wọ́n gbé inú e ọkọ̀ ibi tí wọ́n ti ń gbé e lọ ló tún ti bẹ̀rẹ̀ sí ní pariwo para ni òun ariwo tó ń pa yìí ń làwọn aráabí bá rí i wípé tòsí ibi táwọn wà yìí hmm, àwọn èèyàn díẹ̀díẹ̀ mọ̀ wà ní àdúgbò lọ́pọ̀pọ̀nà yìí òpópónà tí wọ́n sì wà lákòókò ọgbà yìí wọn a mọ̀ pé àdúgbò ní apó ni wọ́n bá ju arábìnrin lẹ̀ kó mọ̀ bá kó bá wọn wọ́n bá tiwọn lọ. ẹnìkan tó ṣe wípé òun kọjá lọ lákòókò ọgbà yìí lórí arábìnrin nínú àgbàrá ẹ̀jẹ̀ tó sì ṣe wípé <laughs> òun gangan lélẹ́dùà wá lò bí gàrí tíra arábìnrin ó bá ìwé pélébé kan nínú àpò arábìnrin inú rẹ̀ ló ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sì pe àwọn èèyàn mọ̀lẹ́bí arábìnrin wípé <laughs> lágbájá báyìí báyìí ipò báyìí báyìí ló wà lákòókò yìí o. ohun tẹ́ ẹ̀ bá ṣe sí i ẹ̀já mọ̀ o ṣùgbọ́n hmm, gẹ́gẹ́ bẹ́ẹ̀ kúkú ti mọ̀ bí ọ̀rọ̀ àwọn àgbà ni wọ́n lẹ́nikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun gan lẹ́nìkejì rẹ̀ wọ́n gbé arábìnrin lọ sílé ìwòsàn kódà ńgbà táwọn mọ̀lẹ́bí rẹ̀ ó débẹ̀ inú wọn dùn bí mo ti ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ báyìí arábìnrin ń bẹ nílé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ àmọ́ ṣé gbogbo bí wọ́n ti ṣe ojú arábìnrin yìí hmm. àdúrà ni wípé kélédùà ó dá sí kó fún un lálàáfíà ẹ wo ohun táwọn èèyàn sọ lé ayé dà torí àti lówó torí àti lọ́rọ̀ torí àti lọ́lá ohun kan tí mo fẹ́ kó dá wa lójú ni wípé nílé ayé kò sí bẹ́yìn ó ṣe gbin ọjà erùpẹ̀ tó wá lòun ó fi ká ọ̀rọ̀ àwọn àgbà sì bọ̀ wọ́n wípé aríṣe laríkà ṣáríkàsì ní bá béèrè gún ohun abáṣe lónìí yóò padà wàá dọ̀rọ̀ ìtàn lọ́la ni. àwọn bàbá wa túbọ̀ àwọn náà wọ́n sọ wípé ẹnikẹ́ni tó bá gbin èbù ìkà kódà ọmọ ọmọ rẹ̀ ó jẹ́ ń bẹ́ẹ̀ ẹ̀yin oníṣẹ́ ẹbí yìí yóò dákẹ́ ronúpìwàdà. torí wípé ọjọ́ kan ń bọ̀ tó ṣe wípé <laughs> ọwọ́ àwọn agbófinró tẹ̀yìn tẹ́ẹ̀sì ní bọ́ńbẹ̀ mọ́ torí náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbé lágbègbè Àbújá kódà kì í ṣàbújá nìkan mọ́ báyìí o ohun gbogbo ti dìfura báyìí ẹja á mọ fura ẹja á mọrú ọkọ̀ tá a wọ̀ ẹja mọ́ ọ fura ẹ rí wípé tarábìnrin ọlọ́run fẹ́mi greatness náà kò sí ní tẹ́ yàtọ̀ sí tẹ́lẹ̀ yìí torí náà ogun jáde kò wọlé kò mọ̀mọ̀ ní jẹ́ tiwa o a ní toko òrókò doko òrókò tó ohun tá a jẹ ńlá ń wá kí a mọ̀mọ̀ ní pàdé ohun tí ó jẹ wá o. ẹ bá ń ṣàmì ẹ̀kẹ́ ẹgbẹ́ tó àmì mì ilé ayé ìṣẹ̀lẹ̀ gbáǹkọ̀gbì ló ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run torí wípé ọmọ adarí oorun ohun táwọn gbé sókun àyà ni wípé ẹni tí ó bá jẹ́ èèyàn àfi kó jẹ́ èèyàn ṣùgbọ́n tí wọ́n gbàgbé ni wípé onílárí kò sẹ́ tó mọ̀la ẹfún ṣetán ní wúrà tó gbóná bí adire tó lóògùn bí ìṣọ̀pọ̀nà òun dà lónìí ṣebí ìrírí tó ṣẹlẹ̀ sí Baṣọ̀run Gáà ló mú káwọn bàbá wa wá sọ ọ́ di òwe tó sọ wípé bó o bá láyà kó o ṣèkà bó o bá rántí ikú gáà kó o ṣòótọ́ gbogbo tẹ́ ń ṣe yìí padà wá lẹ́yìn ẹ̀yin èèyàn wa hmm, ẹ jẹ́ mẹ́nu bà ìṣẹ̀lẹ̀ ńlá ẹlẹ́ẹ̀kejì ìṣẹ̀lẹ̀ ńlá ẹlẹ́ẹ̀kejì yìí yóò gbé wa rìnrìn àjò lọ sílùú Plateau gẹ́gẹ́ bíi tí mo wí lẹ́ẹ̀kan wípé ilé ayé ti gba ìfura báyìí kì í ṣe nípa ọ̀rọ̀ ètò lórí ọ̀rọ̀ ètò òrìnnà nìkan la gbọ́dọ̀ ti fura kódà ilé ìwòsàn ti gbà fura lákòókò tá à ń wí yìí torí wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lákòókò yìí <laughs> kò fẹ́ yí ẹnikẹ́ni mọ́ àmọ́ ìbéèrè kan ni mo kọ́kọ́ tiẹ̀ fẹ́ béèrè ṣé bí kéèyàn tó lè mọ ṣiṣẹ́ dókítà yóò jẹ́ni tó ti gba ìmọ̀ ìjìnlẹ̀ nínú ètò ẹ̀kọ́ bí wọ́n ti ń tọ́jú ẹni kí ni ilé ayé wá dà lónìí tó fi já wípé <laughs> kò sí táwọn èèyàn ò lè dá lára mọ́ ìlú Plateau tá a fẹ́ lọ ọ̀rọ̀ dókítà kan òun la fẹ́ mẹ́nubà orúkọ rẹ̀ àmọ́ jẹ́ Dr. Noah Kékeré Dr. Noah Kékeré yìí ó jẹ́ dókítà tó ń tọ́jú àwọn aláàárẹ̀ tó sì ń ṣiṣẹ́ nílé ìwòsàn kan arábìnrin kan bẹ orúkọ rẹ̀ àmọ́ jẹ́ kẹ́hìndé arábìnrin kẹ́hìndé yìí sì lọ́kọ léyìí tórúkọ rẹ̀ àmọ́ jẹ́ alhaji kamal ohun tá a gbọ́ ni wípé alhaji kamal lọ́pọ̀ ọgbà tó bá ti wáyà rẹ̀ lọ bóyá ó rẹ̀ wọ́n díẹ̀ ilé ìwòsàn kan ń bẹ tó ṣe wípé ìyá Alhaji Kamal ibẹ̀ ni wọ́n ti ń gbà tọ́jú ilé ìwòsàn yìí ni Alhaji Kamal wá ìyá rẹ̀ lọ tó fi ṣe alábàápàdé Dr. Noah kékeré léyìí tó jẹ́ dókítà nílé ìwòsàn yìí ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni wípé ìgbà tó tó àkókò kan aya dr noah kékeré léyìí tí ń ṣe kẹ́hìndé ó bẹ̀rẹ̀ sí ní ṣàròyé fọ́kọ rẹ̀ pé inú ń dun òun kódà ọkọ rẹ̀ jọ yé wa wípé inú ì ti ń dun aya òun fún bíi ọdún márùn-ún ṣùgbọ́n torí wípé ìgbà tí alhaji kamal tó di pé ó mọ dr noah kékeré láti paṣẹ ìyá rẹ̀ ó bá kúkú wò wípé ah, ìyàwó mi yóò dá ká lọ ilé ìwòsàn ká lọ rí dókítà inú tó ń ṣàròyé rẹ yìí wọn ò lè bá wa wá ìtọ́jú sí i ṣé dókítà wọn kúkú pe dr noah kékeré ńgbà wọn délé ìwòsàn wọn bá dókítà noah kékeré lóòótọ́ ó sì sọ fún alhaji kamal wípé ah, ntẹ́ ẹ bá wáyé ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń tà yí àdá lọ ntẹ́ ṣe ni wípé ẹ fìyàwó yín lẹ̀ ń sì mójútó ṣùgbọ́n kí ló wáá dé tó ṣe wípé ọ̀rọ̀ inú rúnrun ni wọ́n bá wá ọ̀tọ̀ ni tó wá padà wá dà. dr noah kékeré láti mọ jẹ́ kó yé arábìnrin wípé àwọn òṣìṣẹ́ abẹ fún un ni torí wípé ó ní àìsàn jẹjẹrẹ appendix léyìí tó ti ṣe kíni tó ti fẹ́ tó ti tó ti tó ti wọnú àgọ́ ara rẹ̀ lọ tó sì ti bà nǹkan jẹ́ lọ́pọ̀lọpọ̀ ó dáa kò burú dr noah kékeré ṣiṣẹ́ abẹ tá à ń wí yìí lẹ́yìn ìgbà tó parí iṣẹ́ abẹ yìí ó di wípé <clears throat> lẹ́yìn àìmọye wákàtí tó parí gbogbo ohun tó fẹ́ ṣe ó fún arábìnrin káìdé lóògùn ó sì bá tiẹ̀ lọ ṣùgbọ́n nígbà tí ó wà tó àkókò kan lárábìnrin bá rí i wípé <clears throat> òun ò mọ̀ gbádùn ara òun ó sọ fọ́kọ rẹ̀ ńgbà tí ó sọ fọ́kọ rẹ̀ ó di wípé àròyé ti wá ń di lemọ́lemọ́ dákúdájí ọjọ́ojúmọ́ náà bá tún gbé arábìnrin ó di ilé ìwòsàn àmọ́ kò sí yàtọ̀ ni aláàjì kàmá bá kúkú wá wò wípé tó bá rí báyìí bóyá ká kúkú pààrọ̀ ilé ìwòsàn ká lọ bòmíì ṣùgbọ́n gbà àwọn èdè bẹ́ẹ̀ hmm, kí ni tó ṣẹlẹ̀ hmm. ilé ayé ọmọ ẹ̀dá ènìyàn burú hmm. ilé ayé ilé asán ńgbà tí wọ́n ẹ̀ délé ìwòsàn Plateau State lẹ́yìn tí ń bẹ ní Jọ́ọ̀sì àyẹ̀wò táwọn dókítà ṣe ó wá fi hàn wípé wọ́n ti yọ kíndìnrín arábìnrin yìí kan kúrò nínú ara rẹ̀ Alhaji Kamal ní rárá o wọ́n ní à kò sí kíndìnrín kan nínú kíndìnrín ara ya yín yìí kí ni tó ṣẹlẹ̀ ló bá di wípé Alhaji Kamal ó fọhùn síta. Si ìgbà tálàájì kà máa fọhùn síta ló di pé ọ̀rọ̀ bá di bóòlù ọ̀yà mi wọ́n lọ fi àwọn agbófinró wọ́n lọ fi gbé Dr. Noah kékeré ńgbà wọ́n fi kọ́kọ́ wá dókítà yìí lọ ohun tá a gbọ́ ni wípé dókítà yìí sọ pé tó yẹ kóun ṣe lòun ṣe o kódà òun dáńtọ́ lẹ́nu iṣẹ́ yìí ṣùgbọ́n ńgbà tí ó fi wá di wípé. Eh, àwọn agbófinró tọwọ́ bọ ìwádìí lórí ọ̀rọ̀ yìí ló wáá di pé ọ̀rọ̀ wá bẹ̀rẹ̀ sí ní fẹjú kẹ̀kẹ́ n'gbà wọn gbé dókítà noah kékeré dé àgọ́ ọlọ́pàá tí wọ́n tì mọ́lé ìgbà tí ó fi tó bí oṣù méjì lálákùnrin ìbámu bẹ̀rẹ̀ sí ní ṣe gángan gan. gan, ǹjọ́ wa ṣeé ṣe kó ṣe wípé dókítà tó ṣe wípé òun ló ń tọ́jú àwọn ènìyàn nílé ìwòsàn tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe gángangan hmm. ṣé kì í ṣe wípé bóyá nǹkan kan ń bẹ bí àṣírí àbí dókítà yìí ń dọ́gbọ́n ṣe báyìí kó mi mọ́ bá àtẹ̀yìnwọ̀gbìn lẹ́nu káṣírí rẹ̀ ó mọ́ bá àtúbí. nínú ìwádìí tá a tún ṣe ohun tá a rí ni wípé <clears throat> kódà dókítà yìí wọ́n ló tún já ìránṣẹ́ Ọlọ́run léyìí tó túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n jẹ́ amúnibúni ẹran ìbíyẹ wọ́n ló jẹ́ ìránṣẹ́ Ọlọ́run níjọ ìràpadà ṣùgbọ́n ìyẹn èèyàn wa má bàa dàbí wípé mò ń lọ́ọ̀rọ̀ ìmọ́ra wọn àbí kí làwọn ẹ̀rí mi ìfẹ́ ká dókè lọ́hùn ká lọ wo fọ́nrán yìí ẹja dọ̀hùn mò ń padà bọ̀. On the last video I made about Dr. Noah Kikere, a doctor in Jos Plateau State that took out a woman's kidney and sold it after she came for an appendix operation in the hospital where he works at. Well, He got arrested by the Nigerian police force and was detained in a cell. The police began interrogation, but two days after, he started behaving like someone suffering from mental illness. He was shouting and making endless noise inside the cell, thereby making it impossible for the police to interrogate him further. Neither can they charge him to court, because you need to be mentally sound at least before you appear in court. This is someone who was all right mentally, like he has no mental illness before he was arrested. Now, all of a sudden, he's mentally unwell. I don't know if this is, he's mentally unwell. I don't know if this is how he plans on escaping by pretending he's unwell. But let's just see how the story turns out. The Plateau State Police Command eventually took him in handcuffs to the Jos University Teaching Hospital for proper psychiatric evaluation to confirm his mental state, that is, if he's alright or he's just faking it. Now, this is the shocking part of this whole story. While doing my little investigation, I found out that this same Dr. Noah Kikere is a pastor in the Redeemed Christian Church of God. In fact, this is a video of him preaching in one of the reading branches in Jos last year, 2022. A news report from the tribune also revealed that seven other people who the same doctor had operated on were found with their kidneys missing. This shows that he has been doing this for a very, very long time. I mean, imagine just if a pastor could do something as horrible as this, then it reminds us why we must never underestimate the potential for wrongdoing in anyone. People are capable of both good and bad actions, regardless of their status or occupations. Follow me for more videos. I'm Caleb and this. Hmm. Eh, rojú ayé bí? Léyìí tó túmọ̀ sí wípé àìmọye àwọn èèyàn tí wọ́n ti wá sílé ìwòsàn tó ṣe wípé Dr. Noah kékeré ó ti ṣiṣẹ́ abẹ fún wọn tó jẹ́ wípé kódà àwọn gan fúnra wọn ó yọ kíndìnrín tiwọn náà eléyìí wá fojú hàn gbangba gbangba pé dókítà yìí kò ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣerú nǹkan báyìí kò ṣẹ̀ṣẹ̀ mọ́ wúrú wà báyìí kódà ẹni tó jẹ́ wípé ẹranko tó gbé àwọ̀ ẹ̀dá èèyàn wọ̀ òun ni Dr. Noah kékeré jẹ́. pé gbogbo ohun tó ń ṣe yìí ó fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ṣe ju pé kó tún tà á lọ ǹjẹ́ ilé ìwòsàn ti wá di bí ẹ̀rù báyìí bó o la ṣe fẹ́ yọ ẹni ibi kúò lára àwọn ẹni re bó la ṣe fẹ́ mú àwọn ajégunjẹran èèyàn tí ò yẹ kó wà láwùjọ wa tó ṣe wípé ìkà nínú wọn kún fún ẹja ṣọ́ra ṣe nílé ayé torí wípé ẹ mọ̀jà finú tọ̀yàn ilé ayé le ilé ayé gbẹgẹ́ mo wá ṣe é ládùúgbà lọ́jọ́ tòní o wípé àní kàgbákò kódà àní kó sọ́wọ́ àwọn ẹni ibi torí náà ẹja mọ̀ ṣọ́ra ṣe ẹja mọ̀ rí wípé a ṣèwádìí ilé ìwòsàn tá a bá lọ ẹja fojú ajé konísọ̀ ká sì rí wípé gbogbo ìtọ́jú tá a bá gbà bó bá ṣe é ṣe ká tún wá àwọn dókítà tó tún nímọ̀ ìjìnlẹ̀ láti rí wípé kò sóhunkóhun bí ẹ̀yà ara tí wọ́n yọ lára wa mo sì ṣe ládùúrà wípé àní kàgbákò hmm. ẹ̀yin aráalé ẹ wá rójú ayé bí kí làwọn èèyàn wá sọlé ilé ayé dà báyìí eléyìí ni ó mọ mú mi rìnrìn àjò lọ sílùú Kánò hmm. níbi tíṣẹ̀lẹ̀ gbàǹkọgbì kan tún ti ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin òbí mo ṣe ládùúrà lónìí wípé lọ́jọ́ ìgbà tí nǹkan ayọ̀ àwọn ọmọ wa ò bá dé àmọ́ ní dàwátì àwọn ọmọ tẹ́ ẹ ti jìyà lé lórí ẹ mọ̀ ní sunkún lórí wọn wọn ò mọ̀ ní gbókùú ọmọ wa ká yín mọ́lẹ̀ arákùnrin nǹkan mọ̀ ni tí í ṣe agùnbánirọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ kúkú ti mọ̀ wípé lórílẹ̀‐èdè nàìjíríà ọmọ tó bá ti parí ìwé ilé ẹ̀kọ́ gíga ó di dandan kí wọ́n ṣe kí ni kí wọ́n sin èrú ìlú bàbá wọn fún ọdún kan ọmọ agùnbánirọ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí hmm, lọ́jọ́ tá à ń wí yìí nígbà tó kúkú jẹ́ wípé kì í ṣe pé bóyá ó ṣẹ̀ṣẹ̀ ń ṣerú nǹkan báyìí ó jí lówùúrọ̀ ó sì sọ wípé kóun ó ṣe ẹ̀xásáìsì bíi ká sọ wípé kéèyàn rìnrìn bíi máìlì mélòó kan kó sì padà wálé arákùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ tá à ń wí ló bá ní pé ó dáa o ẹ̀xásáìsì tóun mọ̀ ń ṣe yìí káàrò òun lè nà kóun okuku wa ṣe n ló bá mọ̀ jáde ńlé láàárọ̀ ọjọ́ tá à ń wí. inú GRA gan-an níbi tọ́lákùnrin ń gbé ṣùgbọ́n tí fi rìnrìn bíi máìlì mélòó kan ńlọ́ba hmm, ṣalábàápàdé àwọn ẹni tá à ń wí. ńgbà tí wọ́n pàdé arákùnrin gẹ́gẹ́ bá a kúkú ti mọ̀ wípé ohun tóun ń ṣe ló gbajúmọ̀ ibi tó ń lọ ibẹ̀ ló kọjú sí arákùnrin yìí ń lọ bárákùnrin yìí ti rìnrìn lọ láti nọra ló pàdé àwọn ẹni tá à ń wí ìgbà tó pàdé àwọn aráabí hmm, ni wọ́n bá dá a dúró wípé arákùnrin dúró náà wọ́n ní ẹnu mi àgò hmm. ẹ dákun ẹ má bínú arábìnrin ni mo fẹ́ wí arábìnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ kúkú ti mọ̀ wípé àwọn ọmọ tó ń sìn rè lu bàbá wọn wọ́n jẹ́ ọmọ tó ṣe wípé wọ́n jáfáfá arábìnrin ìdí láàárọ̀ ọjọ́ tá à ń wí ló bá ní kóun ó jáde kóun ó lọ ṣe exercise kóun ó nọpá nọsẹ̀ ó ti ti rìnrìn bíi máìlì mélòó kan ló bá pàdé àwọn ẹni tá à ń wí ni wọ́n bá mọ̀ dá arábìnrin ìdúró ná bá ní pé dúró arábìnrin wọ́n kọ́kọ́ fẹ́ mọ ọbí láwọn nǹkan kan ṣùgbọ́n ó wò wípé nkúkú mọ̀ yín rí àbí bò wá ni ló bá sọ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ àtàwọn tó ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n bá fẹ́ gbà ló bá ní kíni kọjọ́ lóko kọjọ́ láké eré larábìnrin yìí pè é ṣùgbọ́n nígbà tí òun tó àkókò kan hmm, wọ́n bá wọ̀dì mú o àtàrí ibi tó ti bárábìnrin ìwọ́dì mú yìí tí wọ́n ti ń fa wàhálà yìí lọ́wọ́. Hmm wọ́n mọ̀ gún ọmọbìnrin yìí wọ́n gún ọmọbìnrin yìí ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n hùwà burúkú ìtàn hmm, wọ́n bá tiwọn lọ àwọn aláàánú Samaria kan ni wọ́n mọ̀ rí ọmọbìnrin tó ń jáporó ṣùgbọ́n gbà tí wọ́n gbé e délé ìwòsàn ó ṣeni láàánú wípé hmm, ẹlẹ́mìí gbà ẹlẹ́mìí gbà á ọmọ tó ti fi ọdún mẹ́rin tó fi lọ ilé ẹ̀kọ́ gíga ọmọ tí àwọn òbí rẹ̀ ti fi ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n fi sìn ín tákòókò wa ń tó fáwọn òbí láti fẹ̀yìntì láti jẹun ọmọ tí wọ́n wá dá ẹ̀mí ọmọ náà légbodò ẹ̀yin olólùfẹ́ ìkànnì BGI gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń wò mí jákèjádò àgbáńlá ayé hmm. mo ṣe ládùúà lọ́jọ́ tòní wípé eh, bàtà ọ̀fọ̀ wọn ò mọ̀ ní bọ́ sẹ́nu ọ̀nà wa ẹni tó ta fàsókè tó yí dó borí ni wọ́n ti gbàgbé wípé bára ayé ò rí i ọba olódùmarè ń wò ó ogun láyé ilé ayé ogun àwọn ọmọ aráyé wọn kọjú owó wọn kọjú ọlà wọn gbàgbé wípé gbogbo wa kọ́ là lówó hmm. gbogbo wa kọ́ là kọ́lé gbogbo wa kọ́ là ṣùgbọ́n nǹkan kan ń bẹ tí ò yé wọn gbogbo wa la dágbádá kù torí wípé bó o lówó ó kú bó o lówó ó kú bó o kọ́lé ó kú bó kọ́ ó kú kí la wá sọ lé ayé dà àwa sọ di àwa àlọ hmm. ṣìkàṣìkà kó rántí ọ̀la torí wípé ìgbẹ̀yìn lójú ẹ̀pọ̀n ẹ̀san padà wá ké gbogbo ẹ̀yin àṣebàjẹ́ ẹ dín iṣẹ́ yín kódà ẹ kéré iṣẹ́ yín hmm. ẹ̀yin olólùfẹ́ ìkànnì BGI ẹ jẹ́ á ṣọ́ra o ẹ má jẹ́ ká sùn ká dijú méjèèjì torí wípé. Eh, ìfura lògùn àgbà o ẹjẹ́ á ṣọ́ra pẹ̀lú ọkọ̀ tá a mọ̀ wọ̀ gbogbo ẹ̀yin tó ṣe wípé àwọn èèyàn á mọ̀ pàdé wa lójú ọ̀nà wọ́n ní ẹ dákun kí ni nọ́mbà bíi báyìí ibi báyìí ni mò ń lọ ẹjẹ́ á ṣọ́ra ẹ̀yin tẹ́ ń béèrè fún lífti ẹ̀ yín mo ṣe ládùúà àní kàgbákò o. èyí tí wọ́n á fi mọ́ ọ kẹ́yìn ètò wa lọ́jọ́ tòní hmm. ẹ̀yin òbí ẹ̀yin ni mo fẹ́ bá lọ́rọ̀ ẹ jẹ́ àmọ́rú òde táàmù máwọn ọmọ wa lọ ìṣẹ̀dá ọmọ yín lè jẹ́ èyí tí ò fariwo. ẹ jẹ́ àmọ́rú táwọn ọmọ ọwọ́ ọgbà mọ ọ bá rìn torí náà ilé ayé ò gbẹ̀gẹ́ ilé ayé le gbogbo àwọn ẹni tá a bá rẹ́rìn ẹ̀ mọ tó ń bẹ nísàlẹ̀ ẹkùn wọn ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mọ̀jà finú wọnú ká má bàa jẹun ta ló ní kò sáyé ta ló ní kò séèyàn ọ̀rọ̀ ọmọbìnrin tí mo fẹ́ ká lọ wò yìí. Hmm ìyá rẹ̀ kẹnu bọ̀rọ̀ ṣùgbọ́n kó tó di wípé ìdààmú dé bá ọmọbìnrin lẹ́yìn tí mo ṣe ládùúà lọ́jọ́ tòní wípé elédùà ó bá wa dá sọ́rọ̀ ayé rẹ̀ ìyá rẹ̀ lòun mú un lọ sóde kan ẹ̀yin aráalé ó tọ́ lẹ́nu ni ó kù níkùn ìmọ̀ fi fọ́nrán yìí ṣe lọ mo fẹ́ kẹ́ ẹ lọ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ohun tó ṣẹlẹ̀ sọ́mọbìnrin yìí mo wá ṣe ládùúà lónìí wípé àwọn tá a ṣẹ̀ tí wọn ò ní gbẹ́bẹ̀ elédùà ò ní mú wa pàdé wọn orúkọ mi ò yí padà ọlálẹ́kan ìgè àròlé bàbá gbàgede ìmọ̀ ló tún dágbére fún yín pé ó dìgbà kan náà ó dàbọ̀ ẹ̀ náà wọ́n mọ́. arábìnrin tó dùn kó yìí òun ló bí ọmọ tó dùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ọmọdé arábìnrin tó wáá jókòó yìí àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ tó jẹ́ pé tó o bá gbọ́ ó yanu o. ó máa ń sunkún. n tó ń bò mọ́ra bó ṣe jókòó n tójú ẹ̀ ti rí ìlàkọjá tó ti ní ìyá tó ti jẹ́ ìyálà ẹgbẹ́ ìyálà ìyá ńlá kò bàbá rẹ̀ ò tí ì fojú rí. ní ọmọdébìnrin yìí àwọn èèyàn jókòó wọn fẹ́ gbọ́ nítorí pé wọ́n mọ̀ wípé ọlọ́run ṣetán tí ó gbàdúrà ẹ̀. èmi náà gbàgbọ́ ṣé ọmọ yìí bẹ́ẹ̀ ṣe ń wò ó tó dúró yìí inú ìnira ló wà. ìṣẹ̀lẹ̀ yẹn bóyá ibi tí mo fọkàn sí ló ti wá ni o bóyá ọ̀rọ̀ kọ̀ gbabẹ̀ ni o wọ́n invite ẹ̀ sí birthday ni she's age nine àwọn olórúkọ ló ṣe birthday yìí mo mú un lọ mi ń jáde mi ń ṣe mi nítorí mi ń ṣe yorùbá mi ń ṣe ni tó ń jáde káàkiri fúnra mi náà mo mú un lọ mi ìlò tó wá náà wà ń bẹ̀ tí mo tún mú un padà a fẹ́ máa lọ nọ́tì nǹkan tí mo kàn nọ́tìsì ni pé ó kú bí sẹ́nu gate ó ṣubú mo dẹ̀ sáré sí mo gbé e dìde ó tán ìjọ kẹta ta lọ bẹ́ẹ̀ dé yìí ó kàn sá láti inú ilé ìjọ náà ni mo wà níta ó kàn sá eré wá jókòó sí mi lẹ́sẹ̀ ó dì mọ́ mi mo ní àwọn ẹ̀gbọ́n yẹn ti nà ẹ́. ẹ má gbọ́ o. kò dáhùn ìgbà tó rá àyà ẹ̀ wálẹ̀ lára mi kí ló mú ẹ ó ní kò sí ó wọ ní ilé padà tó inú ilé làwọn ọmọ mi máa ń wà ó wọ ní ilé padà ìjọ kẹta èmi the same thing ló wá lóògùn gìrì fún bẹ́ẹ̀ àbí gìrì ló fẹ́ mu ni àṣé mi ì rí nǹkan kan <laughs> bó ṣe wá ń ṣe níjọ́ kẹta jọ́ kẹta mo kàn tún wà ní àníjọ́ náà ni ó kọ́ pariwo my mommy mo sá eré wọlé tó lọ́n wo fíìmù ti kásẹ̀ lórí tẹ́lẹ̀sìtà tó jókòó sí wọ́n ní kí n wò wọ́n wọ́n ní kí n wò wọ́n wọ́n ní kó o mú. àwọn wo. àwọn wo nìyẹn láṣọ dúdú ni wọ́n wọ̀ àwọn mẹ́ta oníṣọ́mọ kéékèèké ni wọ́n ó fọwọ́ ṣe ó ní wọ́n dàgbà ṣé o rójú wọn lòun ò rójú wọn bàbá àtìgbà yẹn mo ti kọ̀ mọ́ eré ní àwàdà nínú mo wá bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ilé ìgbà míì ò lè ní wọ́n gbé pósí dé á ní dúdú ni pósí yẹn wọ́n ní kó wọlé sí ìgbà míì ò ní wọ́n gbẹ́bọ. wọ́n ní kókó sínú pósí dúdú ìgbà míì wọn á gbẹ gbọdé a ní kóun jẹ wọn lóun jẹ. ṣé ẹ̀yin náà máa ń rí àwọn tí wọ́n ń gbé ẹbọ wá tí wọ́n ń gbé pósí wà. mi ì ọmọ pariwo mi ì rí ó wá dé bambari ẹ ó wá do níní ọmọ mi á jókòó báyìí ẹ máa ẹ mọ tán máa na èèyàn lẹ́gba ẹ̀ máa gbọ́ yìí sì máa gbọ́n bọ́ ṣe ń na ọmọ mi lẹ́gba yóò máa fọwọ́ mú ẹni yóò máa ké yóò máa fọwọ́ gba ara báyìí yóò wá máa sunkún sínú wọn ní kò má ké síta ẹ ṣe sùúrù o ẹ máa gbọ́ bí wọ́n ṣe ń na ọmọ yìí ẹ máa gbọ́ bọ́ ṣe ń fún ní pankẹ́rẹ́. àwọn òwú. láàrin tó bá fún ọmọ mi ní gbajúbà ẹ sì rí kà máa rún létí rẹ àmẹni tó ní. oríṣiríṣiríṣi ó kàn lè pariwo wọn ti bù jẹ ẹ rí eyín gbàkàdà ó lè jápá ó lè jẹ tán ẹ fi ibì kan hàn mí gbà tá a wà ń ta níbi ẹsẹ̀. bẹ́ẹ̀ni bá a ṣe ń dààmú káàkiri tá à ń ṣe gbogbo ẹ mo fẹ́ lọ wọlé lọ wẹ̀ náà ni mo fẹ́ wọ bẹtúmù lọ wẹ̀ mo wà nù mo pọ pariwo ẹ mi wọ́n ti da nǹkan gbóná jọ mi wọ́n ti da nǹkan. ìgbà tí ó fi dé èmi ò rí nǹkan kan ó ń kásẹ̀ sókè ó ṣáà ń yílẹ̀ ó ṣáà jẹ́ lọ́ra bàbá ìgbà tí ó fi di aago méjìlá ẹsẹ̀ ọmọ ti tó báyìí ó ti sè oṣù mẹ́ta mo fi wo egbò ẹ̀yin èèyàn bá mi share ètò yìí ẹ dákun ẹ máa bá mi share ẹ máa share ẹ máa bá mi share ètò yìí ẹ máa like ẹ kẹ́ ẹ máa share ẹ máa bá ọ̀rọ̀ òun lọ. ẹ̀mí yẹn ó lè wọlé sí i lára kémi àti ẹjọ́ kò báyìí ẹ kò máa rí asáré change ojú àti ẹ ti mọ ẹ mọ ipò nǹkan ògùn ọmọ yẹn ni wọ́n ní kí n wá gbà wá ó ní ó lò fún mi fún mi ní ògùn ọmọ yẹn wọ́n ní wá gbọ́ ògùn yẹn wọn àwọn fẹ́ lò ó lérò ògùn ọmọ mi lò mi fóun àbí òun padà ń bọ̀ ara ẹ̀ á dẹ̀ wálẹ̀ ibi tó bá ti wá gbọ́ pé mò ń gbàdúrà yóò wà ní mọ́mì mi talẹ̀ ń bá sọ̀rọ̀ màá ní kò sí. nǹkan kan ó wọlé sí ọmọ yìí lára ni ó wàá kọjú sí ìwọ ìyá rẹ̀ ni ó máa béèrè wípé ògo ọmọ ẹ̀ dà ah! gbogbo abiyamọ ayé tó ń gbọ́ mi wọn ò ní béèrè ògo ọmọ ẹ lọ́wọ́ ẹ̀ wọn ò ní béèrè ògo ọmọ ẹ lọ́wọ́ ẹ ẹ ṣàdúrà níbi tá ẹ bá wà ẹ gbàdúrà kíkankíkan abiyamọ o wọn ò ní béèrè ògo ọmọ yín lọ́wọ́ yín o o tí ì gbọ́ nǹkan kan arábìnrin máa bá ọ̀rọ̀ bọ̀. ìgbà tó ń gbà kó lọ skul tó bá fẹ́ múra skul báyìí ẹ̀mí yẹn á tún dé ọmọ mi á tún ṣe gidigba òun ní kọ́mọ yẹn máa lọ skul pé àwọn fẹ́ lo ogún ẹ̀ ó jẹ́ kó máa lọ ó rí nǹkan táwọn fojú ẹ̀ rí. arábìnrin nítorí ọ̀rọ̀ ọmọ yìí àwọn èèyàn ń sunkún nílé. Ah. ó lè ní gan ọmọ ti sun ẹkún mi ìrìnà nàlẹ́ ẹ dákun ẹ máa bá mi ẹ máa bá mi láìkì ètò yìí ẹ máa bá mi ṣíà ẹ bá mi ṣíà ẹ dáadáa. Ah! ìgbàgbọ́ mi ni pé mo ti wọ bí ogun ayé ọmọ mi ti ṣẹ́. Ah! ẹ̀yin òkè sunkún débi kò bẹ́kún jáde. pẹ̀lú agbára ọba tí ń gbé ọlọ́run. mo bá ẹ̀rín jáde gbogbo abiyamọ tó ń gbọ́ mi tó ń gbọ́ mi afẹ́fẹ́ ọ̀rọ̀ mi tó ń wọnú afẹ́fẹ́ tí gbogbo abiyamọ fi ń gbọ́ mi gbogbo ẹ̀yin táṣẹ wà lẹ́nu ẹ máa bá mi gbàdúrà ẹ̀yin náà ní fojú sunkún ọmọ àmì àmì àmì ọlọ́run. ìgbà tó tún wá jókòó lẹ́tàn ìjọ lọ even ìjọ kan ló lọ class torí wọn ò ní jẹ́ kó jókòó ní class principal wa mú sọ́dọ̀ principal kọ̀ pè mí ni tó ti bá kọ̀ bá àyà mi ó làgàrà ni. ṣé wọ́n ohun tó ń tẹ̀lé tún máa tẹ̀lé lọ sí ilé ẹ̀kọ́. ilé ẹ̀kọ́ yẹn gangan lógun bí principal ṣe pè mí ìyá ìṣà ṣé nǹkan tó ju yín rí rèé ní kí ló tún ṣẹlẹ̀ wọ́n sì fọ́ létí òun sì gbọ́ tó pariwo òun sì gbọ́ àfọ́tí òun Aisha wọ́n fọ́ elétí ní oní yẹn ta ló fọ́ elétí òun náà lóhùn. ẹ bá mi ṣíà ètò yìí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ má bá mi ṣíà ẹ̀ ẹ dákun ẹ bá mi ṣíà ẹ̀ dáadáa. ó tún jókòó ní ọ̀dà ẹja wa tíṣà fún gbà náà àbí tán bá ní wa lọ skul àṣà lè filẹ̀ ká máa wọ́n hàn hmm. ó ti wá tíṣà ó dẹ̀ ní brain tán bá ti ń kan ní nǹkan báyìí ó máa sáré gbá ni ibi tán ti ń kọ lọ ó kàn ṣe ní mọ́mì mi òun ò má rí ìnà mọ́. ó lóun ò rí ìnà mọ́. ó ṣe jájú lílé mo wá ṣọwọ́ ó rí mi mọ́mì mi rí mi òun yín ni mo kàn ń gbọ́ ohun ọ̀rọ̀ tẹ́ ń sọ nìkan ni mò ń gbọ́ tíṣà tó ń kọ́ ẹ ń kọ́ òórí ó lóun ò rí tíṣà ẹ wá máa rí mi. Hmm. Hmm. mélòó mélòó mélòó mo ti ẹ̀fẹ́ sọ o lè máa rìn báyìí tó máa fún ní fàṣẹ o ṣe tó yìí náà ni o ṣe lọ rìn èyí tó tiẹ̀ tó wá ń ṣe bàbá. ní ó máa rìn lọ. bẹ́ẹ̀ ni o lè máa rìn ní pásíjì báyìí wọ́n fún ní fàṣẹ o ti ní kó. yóò sì ṣubú lulẹ̀. wọ́n á dàgbìlẹ̀ gidi ni ah. a tún ní kó lọ kọ́ṣẹ́ o ah, ah, <laughs> lè jókòó báyìí ni mo mì mí ìyá ń fìyà ń jẹ mí ò jẹ ìyá ìyá ń jẹ mí mo mì ara ni mí àlejò sùn báyà ni mo á máa pariwo á nìyà ẹrù yìí jù mí lọ ẹ sọ kúrò lórí mi ojú ọlọmọ mi ó ti mú sọkún mi lẹni tó ń jẹ ẹrù ọlọ ọmọ mi lójú ọlọ hmm. hmm. ọmọ mi ọmọ sunkún ni ẹrù yìí ti wúwo òun sọ òun ò lè rú bí ó ṣe máa ké lójú mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tó ti wá ń ṣe ní bàbá ń bá rí tó máa tó ń ṣe ó lè jókòó báyìí kókò pariwo àwa gan bí ẹni pé gidi fẹ́ ẹ mu àti bá ṣe mí mọ́ láàrin five minutes ara ẹ̀ àti wálé àwa sùn lọ tó lè kò ní kò ní kò wá nímọ̀ pé nǹkan kan ṣe. Hmm. ó ti sùn ní ẹgbàá mi ẹgbàá mi mo ti bá ṣòro wọlé má jẹ́ ń gbé lọ padà ìjọ ah. ẹ má jẹ́ ń gbé lọ lé mi níbi tí màá gbé síwọ́ mi ní ẹgbàá síwọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ gbogbo ọmọ nàìjíríà tó ń gbọ́ mi gbogbo tẹ́ ẹ bá ní àwọn lágbára kan ló dé ẹ bá mi tú ó ti tásìkò ẹ bá mi tú ọmọ mi sílẹ̀ ẹ jẹ́ kó rògùn ẹ̀rù ara ní ẹ mi fara tù ú ẹ ṣàánú mi ọmọ mi lè máa jẹun wọ́n ní gbogbo oúnjẹ tí mò ń fi sẹ́nu yìí ẹgbẹ́ ló ń gbà lọ. wọ́n ń gbà lẹ́nu ẹ̀. ẹgbẹ́ ló ń gbà lọ òun ò kò dé ọ̀nà kò dé inú òun. ìṣàmì sí nǹkan kan mọ́ mo ti ta gbogbo nǹkan sí mi. ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìwòlíì wòlíì ẹ̀yin àáfà ẹ̀yin àáfà ẹ̀yin babaláwo tí olúwọba elédùnmarè tó kún nídìí iṣẹ́ yìí ẹ̀yin alágbára ayé gbogbo ẹni mo pe ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ wòlíì tẹ́ ẹ̀ jẹ́ àáfà tẹ́ ẹ̀ jẹ́ babaláwo tólúwọba elédùnmarè sì ránṣẹ́ bí mọ́ mo mọ̀ọ́mọ̀ fún wọn láàyè kí a gbọ́ ọ̀rọ̀ arábìnrin yìí dáadáa mo mọ̀ wípé títí àárọ̀ yìí yìí eléyìí tí wọ́n sọ yìí àṣẹ ọlọ́run ó ti gùn ún hmm, ọmọ yìí wọbí lónìí ó dá ẹsẹ̀ wọbí àtìyá àti ọmọ ẹ bá ẹkún wọbí láṣẹ olúwọba elédùnmarè ìdùnnú lẹ́ẹ̀bà jáde. rúkìá ti tán lé onírúkìá ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ṣe rúkìá wọ́n ti lọ ṣe deliverance gbogbo ohun tẹ̀ ẹ́ ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wa yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn náà ni wọ́n láwọn ti ṣe. padà àwọn tó ṣe deliverance wọ́n ṣe fún kánsó wọ́n ṣe lánàá wá padà lọ lónà wọ́n náà wọ́n ṣe wá lọ tá náà àti ẹ gbogbo wọn padà wọ́n ń sá ni. <laughs> wọ́n bá kóròrò àti àmúrí. <laughs> báyẹn ń sunkún lẹ́nìí nítorí ká ẹ lè rí ẹ̀rín lọ́la ni wọ́n fi ń dá ẹ̀yin tẹ́ láǹfààní àti máa gbọ́ mi ẹ kọ sílẹ̀ ẹ kọ orúkọ mi sí i nídìí. pọ ìṣẹ̀lẹ̀ tí a ṣe àgbéyẹ̀wò rẹ̀ ọ̀pọ̀ ẹni tí ó wá sílé iṣẹ́ rédíò àgídìgbò kó tó di wípé ẹ dé gan àwa gan ó ti mọ̀ wípé ìgbà míì wà tí màá béèrè lọ́wọ́ àwọn ọmọ mi wípé wọn ò tí ì gbé ẹnìkan báyìí báyìí wá nítorí wípé àwọn tí ó ń bá wọn fínra náà wọn a máa kàn sí àwa náà wípé wọn ò gbé wa o ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé ọlọ́run ìní àwádìrọ̀ mọ́ ń kọ́. wọ́n lè lágbára lóòótọ́ wọ́n lè ní gbogbo nǹkan gbogbo ọlọ́run lè yọ̀ǹda gbogbo nǹkan fún wọn ṣùgbọ́n àṣẹ tí ọlọ́run lò kò yọ̀ǹda ìfẹ́ nìkan o. èyí tí wàá jẹ́ àṣẹ nínú agbára ọlọ́run òun làwọ̀ wá fi bẹ ọlọ́run tí ó fi mú gbogbo jẹ̀gẹ̀jẹ̀gàn àjàǹpàtì ẹrù fímọ̀ nàkànàkàn sọmọnù orí ọmọ yìí tí ó fi gbé e kúrò ńbẹ̀. ó sì ń ṣèlérí fún gbogbo ẹni tó ń gbọ́ wa lónìí wípé pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run o o pẹ̀lú agbára ọlọ́run ìṣòro ọmọ yìí ní òde ohun àmúpìtán ìyá rẹ̀ tó jókòó yìí àti ọmọ yìí náà ni wọ́n jọ wá dúpẹ́ ẹ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ wípé e, èmi náà ni wọ́n tún béèrè ọ̀rọ̀ wípé báwo ló ṣe ń ṣe ọ́ nísìnyí bó ló ṣe rí sí títí ọjọ́ tó wá òun ò ní òfun yín lèsì wípé a òun dúpẹ́ o ó ti yàtọ̀ kì í ṣe nǹkan kékeré o ohun tó ń ṣe ọmọ yìí kì í ṣe nǹkan kékeré o nǹkan tá a jọ wọ ṣòkòtò kẹ̀m̀bẹ̀rẹ̀ bíi ìjà tì ní o àtiwọ́ tó jẹ́ ìyá rẹ̀. gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ló ọba elédùnmarè bá sì fún ní ipá àti agbára ẹ lè ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ ẹ ẹ nítorí pé kì í ṣe nǹkan kékeré ni o. ipa obìnrin tó jókòó yìí kò ká mo búra pẹ̀lú orúkọ ọlọ́run ipa yín ò ká o lórí ọ̀rọ̀ ọmọ yìí ipa yín ò ká rárá. èmi tí mo jókòó yìí ipa mi ò ká ẹ ṣùgbọ́n e, èmi ń jẹ́sẹ̀ kó ní e, mò ń yáṣẹ̀ kó ní Ìgbòho jẹ́ àwọn tó ń jẹ́ wọn bẹ ní àbì kan. àwọn tí wọ́n ní orúkọ òun gangan ẹ rí wípé orúkọ òun gan abàmì orúkọ ni ẹ lè gbọ́rú rẹ̀ ń bì kan. kódà ẹ̀gbọ́n mi ti ń jẹ́ Sunday Ìgbòho gan ẹ rí pé Sunday pọ̀ láyé ṣùgbọ́n ṣe kó ní Ìgbòho orúkọ mi òun òwe ni ṣe kó ní ní èèyàn sóògùn ọ̀rọ̀ lọ́tọ̀ gbogbo èèyàn ní dàbàǹbá ní ajé ló mọlé ẹni òun ń tọ̀ lọ ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀. kí kéré o. kí èkùlé gbọ́ kó wí fún tòkó káàdó gbọ́ kóró fún bẹ̀. kọ̀mọ̀dé gbọ́ kó wí fún àgbààgbà ìlú. pé iléeṣẹ́ oúnjẹ kan tó pójú owó ti wọlé dé kàṣà nílẹ̀ yìí. ǹjẹ́ èyí ti gbọ́ tẹ́lẹ̀ àbí ẹ̀yin tiẹ̀ ti ṣe alábàápàdé wọn rí. ó ya ẹ̀jẹ̀ ń gbé yín rìn. kájọ lọ sí iléeṣẹ́ maso food hall. iléeṣẹ́ yìí nìkan ni mo mọ̀ tó ń dáńtọ́ nípa pípèsè ìrẹsì ọ̀fadà tútù àti ìgbín èyí tí wọ́n yan gbẹ kórókóró fún àwọn èèyàn láti rà. gan ni ìròyìn ò tẹ́ fojú bà. bẹ́ẹ̀ bá bá wọn dòwò pọ̀ ọ̀rọ̀ lẹ́tún mọ̀ wípé ilé-iṣẹ́ mason food hub fúnra rẹ̀ ti yọ òkúta kúrò nínú àwọn ìrẹsì ọ̀fadà wa kí a tó rọ́ sínú àpò fún títà ìgbín wa ń kọ́ mímọ́ tónítóní náà ló wà kí a tó yọ ọgbẹ́ ko sínú ọ̀rá ṣe ẹ̀ wá rí wípé ìrọ̀rùn ní sísè bá dé báyìí kílẹ̀ tún dúró dè ẹ̀yin ẹ̀ tètè kàn sí mason food hub lónìí fún ìrẹsì ọ̀fadà tútù tòun tẹ́ràn ọ̀gbìn tó kẹta mi dáadáa bí ẹ̀yin bá fẹ́ rọjà wa láti òkè òkun àwa náà ṣetán láti kó ránṣẹ́ sí yìí ẹ̀kún tún lè jẹ́ alágbàtà ọjà wa níbikíbi tẹ́ ẹ bá wà ẹ̀lú ẹ̀ ló rèé zero eight zero two nine five five three four nine four zero eight zero two nine five five three four nine four tàbí zero seven zero three zero one two four one six seven zero seven zero three zero one two four one six seven maso food up. ló wípé ẹ ṣe ìrẹsì ọ̀fadà kí ẹ tún fi ìgbé tó mu ta lé lọ. ṣẹlẹ̀ ẹ ṣe rí ọmọ aráyé ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí tún lè gidi gan ọ̀rọ̀ yìí mà lè ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. ká jọ bójú wò ẹ ká jọ bójú tó tá a fà sókè tó yíjó borí bọ́ba ayé orí kò ṣẹ̀yìn ọlọ́run bọ́ọ̀mù ara ayé bá ṣiṣẹ́ ibi tán wọ́n á túmọ̀ ní pẹ́jálẹ̀ jáǹjẹ́ sanra olódùmarè ó máa fi àkọ́kàn jẹ̀dá ènìyàn ló sọ̀ra wọn dá tún níjà ẹ máa wí pọ̀lẹ́ ẹ máa wí pọ̀lẹ́. ṣòro ìṣẹ̀lẹ̀ yìí gàlágà jù máa yá àfi ṣàríkọ́gbọ́n èyí tún jẹ́ tuntun lábẹ́ ọ̀run kàyéfì ńlọrọ̀ yìí jẹ́.